الحمد لله الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا النعمة ورضي بالإسلام لنا دينا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفق من شاء إلى الإسلام وهداه إليه وشرح له صدره واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله خير من قام بالاسلام واستقام صلى الله عليه وعلى اله وصحبه البرره الكرام المسلمين وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا مع الفالحين عباد الله دجاج لقد امر الله عز وجل بتقواه واشار الى ذلك وامر به في ايات قرانيه كثيره من ذلك قوله سبحانه وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا عباد الله داجو داجو اللهم بارك ó ti pé ẹ̀sìn fún wa ó sì pé ìdẹ̀ra rẹ̀ lé wa lórí ó wá sí ẹ̀sìn Islam ikíkú máa jẹ́ ẹ̀sìn ilé ìta fi máa sin òun àti pé pápá gan Islam yìí òun náà lẹ̀sìn tó ṣe pé àwọn ànábì tó síwájú àtàwọn aránṣẹ́ Ọlọ́run ọba gbogbo wọn lápapọ̀ wọn òun náà lẹ̀sìn tí wọ́n fi sin Ọlọ́run ọba wa. الله وباني اليوم يئس الذين كفروا من دينكم اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا الله وباني اوالي بابا واتي صايرتين لوليو níbi àti rí ẹ̀sìn yín dáwò kò lè ṣeé ṣe fún kèfèrí kan láti rí ẹ̀sìn ìsìláàmù dáwò nítorí di eléyìí báyìí ẹ ò gbọ́dọ̀ bẹ̀rù wọn má ẹ gbọ́dọ̀ sìgbà kankan bẹ̀rù wọn èmi Ọlọ́run ọba ni kẹ́ ẹ má bẹ̀rù àti pé lọ́jọ́ òní yìí ìyẹn lọ́jọ́ Àrafà ti hajj tánàbí sallallahu alaihi wasallam ṣe tí èsì ájì ẹyọ kan ṣoṣo tó ṣe nígbèsí ayé rẹ̀ òní yìí o mo ti pé ẹ̀sìn yín fún yín mo sì ti pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí mo wá yọ́nú sí Islam ike kó máa jẹ́sìn fún yín ìdí nìyí tó fi jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ ayé al-Qur'an ọlọ́run bá pa wá láṣẹ láti di ẹ̀sìn Islam mú lọ́wọ́ méjèèjì ká má ṣe fi Islam ṣeré rárá. ká má fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú ẹ̀sìn islam lópin ìgbà bá ń bẹ wa àti pé ọlọ́wọ́n bá wa ọ̀pọ̀ wa láṣẹ ní àṣẹ tó ní agbára láti rí i pé la je ní gbogbo ìgbà tá a bá wà ní abẹ̀mí a ò tiẹ̀ gbọ́dọ̀ gbà láti jẹ́ni tó sílẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladina amanu taqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyọ̀ ọlọ́wọ́n bá ní pápá pípáyà rẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ gbà láti kú àyàfi ní ipò pé ẹ jẹ́ mùsùlùmí kí ló dé tọ́lọ́wọ́n bá fi pa wá nírú àṣẹ ńlá yìí pa ò gbọ́dọ̀ gbà láti jẹ́ni tí ó kú lórí ẹ̀sìn míì tó yàtọ̀ sí islam ìdí ni pé alìsílámù huwa sabilu najah fil akhirah ìsìláàmù ni ojú ọ̀nà téèyàn gbà téèyàn fi là tó bá di lọ́la alqiyam eléyìí náà ni ọlọ́wọ́n bá wa tó ń tọ́ka sí pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mi tó yàtọ̀ sí ẹ̀sìn islam tó fi ṣẹ̀sìn ọlọ́wọ́n bò ní tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ o àti pé nínú àwọn ẹni tó ṣòfò ìnirú olúwa rẹ̀ ó máa bẹ tó bá di lọ́la lùkìyàmù wòwò mi láti jọ́kan nínú ẹni tó ṣòfò wòwò wọn náà láti pàdánù láti ṣòfò ìdí nìyí tó fi jẹ́ pé ẹnu lásán kò tó láti sọ pé ìfẹ́ ṣòfò àyàfi ká hùwà tá a fi ní jẹ́ni tí ó ṣòfò òsìsí ìwà kan tó wù tó fi ní jẹni tí ó ṣòfò tó bá di ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam àfi kó jẹ́ mùsùlùmí láyé ń bì kó jẹ́ mùsùlùmí tí ó máa sin ọlọ́wọ́n bá ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ mùsùlùmí tí ó gbà fàfọ́ ọlọ́wọ́n bá nínú gbogbo òṣèṣì nínú gbogbo ń tá a mùsùlùmí débẹ̀ nítorí pé gbogbo ẹni tó wà lórí ìlànà kan gbogbo ẹni tó wà lórí ẹ̀sìn kan ìṣe lóníkálukú wọn ìní wọn gbàgbọ́ yìí pé kò sí ọ̀la kò sí ọ̀nà àbáyọ kò sì sí ibi táwọn gbà sórí rẹ tó yàtọ̀ sí ojú ọ̀nà táwọn wà yẹn ṣùgbọ́n jẹ́ oyè ọ ó lè má yẹ àwọn gbogbo wọn pátá tanra wọn jẹ ni wọ́n fi ẹ̀mí wọn ṣòfò lásán ẹni tó bá kú lórí nǹkan míì tó sẹ́sìn Islam fa huwa fil onítọ̀hún ó ti dájú sáká kó ti di ọ̀kan nínú àwọn ẹni tí ó sórí ibu tí ó ṣègbè tí ó ṣòfò nítorí pé ba'da mawtika mubasharatan faqad intaqalta min marhalati dunya ila marhalati al-akhirah ìmọ̀ ẹ̀dọ́ bá ti kú táìkú ó ti ṣiṣẹ́ kúrò ní ìgbésí ayé ó ti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ nínú ìgbésẹ̀ gbéǹde al-qiyamah torí ẹ̀ òfò ti dájú lórí rẹ nìyẹn èyí padà wá ṣàtúnṣe ìdí nu tó fi jẹ́ pé gbogbo àwọn tí ń kú lórí nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn Islam ẹni rí kẹ́nìkan wọ́n padà wá ṣàtúnṣe òfò yẹn ti dájú nìyẹn òfò ń ma lórí nìyẹn a'udhu billahi minash shaitanir rajim ọlọ́nkọ́ sọ̀rọ̀ akọ́là wa níbi àti fojú ọ̀nà míì tó sí ti Islam sọ̀nà ọlọ́nkọ́ sọ̀rọ̀ akọ́là wa níbi àti máa gba ojú ọ̀nà ẹlòmíì tó sí ta Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ǹjẹ́ ìwọ ọmọ ìyá mi mùsùlùmí sínú rẹ tiẹ̀ ń dùn pọ̀ jẹ́ mùsùlùmí ǹjẹ́ ò ń ṣe ìyànà pẹ̀lú pọ́nà ọba fi ọ́ sí kòńgẹ́ pẹ̀lú ìsìláàmù yìí sọ ọmọ pàgbéga ńlá lọ́lọ́wọ́n bá ṣe fún ọ pẹ̀lú jíjẹ́ mùsùlùmí bí àbọ̀ ń bẹ nínú àwọn aláìlérò àwọn ẹni tí ń wòye pé kí ni wọ́n mú nínú ìsìláàmù náà kí ni tiẹ̀ ń bẹ ń bẹ náà rí tó o bá débẹ̀ ọjọ́ tètè pa ìrònú rẹ dà kó o tètè gba ojú ọ̀nà gidi kó o di islam mú lọ́wọ́ méjèèjì kó o sì wá mọ̀ dájú wípé kò sí agbéga kò sí gíga kan fún ẹnikẹ́ni tó bá tàkìtì pàkọ́ sí ẹ̀sìn islam nítorí pé al-islam diinul kamal olùlẹ̀sìn pípé tí mú ní pé òun náà diinul izza olùlẹ̀sìn àgbéga tí gbé gbogbo ẹni tí ń bá ṣe ga wa huwa ayé islam ya'lu wala yu'la alayhi gíga ní islam máa ń ga o kò sí nǹkan kan tó lè ga ju islam lọ wa ahluhu ayé muslimun humul a'lawu àti pé àwọn mùsùlùmí àwọn ẹni islam àwọn náà lẹni tí ó ga alága jù àwọn náà sì ni ash-shuhada'u 'ala an àwọn ni ó jẹ́rìí lórí àwọn èèyàn tó bá di lọ́jọ́ gbẹ̀ndé alqiyama torí ẹ̀ ọlọ́run bá ní wa antumul a'lawna in kuntum mu'minin àti pé ẹ̀yin náà lẹni tí ó ga jù tẹ̀yin bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida báyìí la ṣe ní ìjọ eléyìí tó dúró dọ́gba pín kẹ́ẹ̀lì bá àjẹni tí ó máa jẹ́rìí lé àwọn èèyàn lórí kánàbì sallallahu alaihi wa sallam kó nù lè bá àjẹni tí ó jẹ́rìí láwọn náà lórí. ó wá nínú Sahih al-Bukhari bí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama ọlọ́wọ́n máa bi àwọn anábì kọ̀ọ̀kan léèrè wọn nù hà báwo ni báwo ló ṣe jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ tá a rán sí ìjọba jíṣẹ́ àbí òjíṣẹ́ anabi nuha aleyhi salam yóò sọpọ̀ njíṣẹ́ nígbà tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n rán rí pin tí wọ́n rán rí pin páwọn òtí ẹ̀rí nuha rí àwọn ọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ń gbọ́ sí ọ̀rí wa rí tó rí wa rí wọ nuha ẹni tó lẹ́gbẹ̀rún ọdún ó dín ó dín àádọ́ta ọdún láàrin wọn tí fi ń pè wọn lọ sí di kó sin ọlọ́wọ́n ọba lónìí kan ṣoṣo nine hundred and fifty years wọ́n mọ̀ wá sọ fún páwọn òrírí àwọn òtí ẹ̀ máa rí ọlọ́wọ́ á ní wọn nù wá talẹ́ni tó jẹ́rìí fún ọ nígbà táwọn èèyàn rẹ ti ran rí báyìí o yóò ní ẹni tó jẹ́rìí fún ọ ní àwọn náà níjọ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam báwọn ó sì jẹ́rìí fún ọ sáwọn rí ọ aláwọn ni ó jẹ́rìí fún mi báyìí ni àwọn mùsùlùmí lájẹ́rìí fún anabi Nuh alayhi salam gẹ́gẹ́ bá ṣùṣe jẹ́rìí fáwọn ànábì mi pé òdodo ni Ọlọ́run bá rán Nóà ọ̀ràn sáwọn èèyàn rẹ̀ ó sì jíṣẹ́ fún wa ṣùgbọ́n gbogbo wọn kọtí ikún sí ìpè tó pè wọn lọ sí díẹ̀ wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ wọ́n takùtọ̀ lọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dò lórí ibú báwo ni wọ́n ti ṣe mà ṣe bọ́lọ̀ ti sọ fún wa nípa rẹ̀ nínú alukur'an a sì bá kí parọ́ ìdí nu táà fi ń jẹ́rìí fún Nóà alayhi salam torí ẹ ìjẹ́ mùsùlùmí ibẹ̀ lèèyàn ti rí àgbéga ibẹ̀ lèèyàn ti tóbi téèyàn kéré ibẹ̀ lèèyàn ti ga téèyàn kúrú òun lẹ̀sìn tó ṣe pé gbé ní ga téèyàn di ẹni yẹpẹrẹ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó téèyàn bá wọ àgbéga nídìí nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn Islam téèyàn fẹ́ tójú ọ̀nà míì tó yàtọ̀ sójú ọ̀nà Ànábì Muhammad sallallahu alayhi wa alihi pẹ̀lú èrò pé èèyàn fẹ́ fi ga èèyàn fẹ́ fi tẹ́gbẹ́ kò sí tàbí ṣùgbọ́n pábùkù lọ́ọ́ bá ń bẹ̀ ó dẹni tí ó yẹpẹrẹ tí ó jámọ̀ kankan má lẹ́yìn ìgbà tó ti jẹ́ nǹkan ńlá gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu anhu bó ti ṣe sọ ó ní inna ummatun Allahu bil Islam famahma ibtaghayna al-izza bighayrihi adallana Allah àwa jẹ́ ìjọ kan tó ṣe pé islam ọlọ́run bá fi gbé wa ga o ní gbogbo ìgbà tá a bá gbìyànjú láti wá àgbéga nídìí nǹkan míì tó yàtọ̀ sí islam ohun tó dájú òun náà ni wípé àbùkù lọ́lọ́run ọba òfìsè tiwa islam lọ́lọ́run fi gbé wa ga ní gbogbo ìgbà tó bá wá àgbéga lọ sídìí nǹkan míì tó yàtọ̀ sí islam àbùkù lọ́ba pàdé ńbẹ. ọ̀rọ̀ ìgbé lónìí ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí àwọn ẹni tí ò ka islam kún kankan àwọn tó ti pẹ́nu lásán ní islam wọn wà jùmọ̀ àjẹ́ndé mùsùlùmí ni wọn ọ̀pọ̀ ìmọ̀ye wọn sì ní eid jẹ́ndé mùsùlùmí ramadan ńkọ́ jẹ́ndé mùsùlùmí àwọn náà wà ọ̀pọ̀ ìmọ̀ye wọn ni ọ̀mọ̀ntàǹpẹ̀ ní islam tó ṣe wípé bí ti ṣe ń ṣe islam náà ní ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam kọ́dà ń bẹ nu wọn àwọn aláìmọ̀kan nípa ẹ̀sìn islam ẹni tó ṣe kí wọ́n fi jalè máàmù tí ò mọ̀ kankan nípa islam ti ń sọ fáwọn èèyàn lórí mímbà ipe gbogbo ọdún tó bá bá mùsùlùmí láyé òun náà ni mùsùlùmí náà gbọ́dọ̀ bá wọn ṣe eléyìí tó túmọ̀ sí pé tó máa ń ṣe christmas ìwọ mùsùlùmí ìwọ náà bá wọn ṣe nù tó máa ń ṣe new year ìwọ mùsùlùmí bá wọn ṣe tó máa ń ṣe easter ìwọ mùsùlùmí bá wọn ṣe tó bá ń sọdún òrò ìwọ mùsùlùmí bá wọn ṣe tó bá ń sọdún eégún ìyẹn ni pé ìwọ mùsùlùmí bá wọn ṣe tó bá ń sọdún alágẹmọ wọn náà bá wọn ṣe ìyẹn ni pé tó bá ń sọdún ẹ̀yọ̀ wọn náà bá wọn ṣe tó bá ń bọ̀ Ọ̀ṣun Òṣogbo ìyẹn ni pé ìwọ náà bá wọn bọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ń sin òòṣà pópó lọ́wọ́ bá wọn pópó láìsí ẹ eléyìí ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn mọ́ńtà ń pè ní Islam láti bá fi ru eléyìí tàbí ṣe lè

ọdún àìmọ̀dí lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣe àwọn ẹni tí ń ṣe gan ọ̀mọ̀dí ọdún táwọn ń ṣe kàlẹ́ndà kan tán kàlẹ́ndà kan fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ ń ṣe wèrè káyé ẹ̀ lẹ́ ń sọdún ìwọ náà wàá tún á tẹ̀lé wọn wọn náà ní ẹ̀ ń sọdún ọdún kílẹ̀ ń ṣe náà rí kílẹ̀ ṣe lọ́dún tó kọjá tọjọ yín lójú tó bá bàrà débi pé ń wò yí pé ó yẹ kẹ́ yọ ó yẹ kẹ́ dunnú lórí ètò ẹ̀sìn pamọ́ tẹ̀sí ránṣẹ́ sọ́dọ̀ ọlọ́ọ̀ ju ọ̀daràn ìṣekèfèrí sọ́lọ̀ ìṣẹbọ sọ́lọ̀ ńlọ àjọyọ̀ kí wọ́n lẹ̀ ń ṣe inú kí lẹ̀ ń dùn pé kí lọ́ọ́ parí èwo ni ó tún bẹ̀rẹ̀ tẹnitọ́jọ́ kèfèrí máa ń ṣe ṣe kèfèrí èyí ti rí tí ìwà mùsùlùmí náà máa ń ṣe ṣe kèfèrí ọwọ́ àlọ́ yọ ti sàlẹ̀ àpàtì níjọ́ táwọn kèfèrí ń sọdún ó tún kàtí kèsójú la hawla wala quwwata illa billah ẹnìkan wàá dàdúró lọ́nà ó ní bẹ́ẹ̀ ṣe múra ẹja pọ̀ ó kù tìró rí asisi máa pé nínú ẹ̀sìn islam ọdún táwa ní oná ẹlọ́dún túnú àwẹ̀ àti ọdún iléyà ọdún ìwò tún wá ká tó bá yẹ lọ́dún ọjọ́ júmọ̀ à ó ti parí kí ni wọn náà wá ń ṣe tó wọn alọ́ ń bá wọn kèfèrí sọdún kí ló tó ń bá wọn sọdún وقد نزل عليكم أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا tẹ̀bọ́n náà wá ti sọ̀kalẹ̀ fún yín nínú alukur'an ìgbésẹ̀ ẹ bá gbọ́ tí wọ́n fọ̀rọ̀ ọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ àwọn sọ pé gbogbo dáhùn sọ yìí kè sọ́nà ìdínú táwọn fi ṣe kèfèrí sọ́lọ̀ wọn náà wá ń bá wọn pàtẹ́wọ́ pé kèfèrí tí wọ́n ń ṣe ń dá ọ̀darapọ̀ mọ́ wọn irú wọn ni wọn náà wọn mùnáfíkì àtàwọn kèfèrí ọlọ́run nínú náà jahannama ló wọ́n da gbogbo yín sí ọdún kí ló ń ṣe náà rí àwọn òpònú àwọn tó lọ kóra wọn jọ wọn ní on the thirty first of december àwọn gbọ́dọ̀ ṣàdúrà lọ́jọ́ yẹn àwọn yan àwọn násìlà wọn wá ń da wọn ń dágbà sí wọn ní ká pàdé o ká ṣe ní pàdé ń pàdé o èèyàn pàdé àjọ pàdé lóríta àjọ sinra wa débẹ̀ toróòrù làwọn yan násìlà àwọn yan wọ first of january ni la hawla wala quwwata illa billah bí wọ́n ṣe ń sẹ́lù yìí ni wọ́n ń sẹ́lù mi ni wọ́n ń sẹ́lù mi ni wọ́n ń sẹ́lù mi mùsùlùmí làwọn sì pera wọn àbí ta ni máa yan násìlà tí ì bá ṣe mùsùlùmí. gbogbo wọn awẹ́ òfin funfun lọ wọn làwọn fẹ́ lọ musa ọdún tuntun tọrọ ọdún kan ti tán àwọn fẹ́ musa ọdún mi ọdún wo ló ń ṣe ganan rí tó musa rẹ̀ sí àsìkò tí ì tó tọ́ yẹ kí gbogbo owó ti mà ìpele yìí ni ti mùsùlùmí eléyìí èsè àwọn akẹ́tì wa sọ wọ́n ní náfìlà eléyìí tẹ̀ yàn ní thirty first of december december àmọ́ ṣe ti mùsùlùmí ni november àmọ́ ṣe ti mùsùlùmí ni september àmọ́ ṣe ti mùsùlùmí ni ó ní àwọn ti gbóṣù gbogbo àgbáńlá ayé la hawla wala quwwata illa billah tẹ́ ẹ bá bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn léèrè gbóṣù wo la wà lónìí ní ti ẹ̀sìn islam ọjọ́ wo la ti wà ọ̀pọ̀ àìmọye lè má mọ òfèèlì kámẹ́sẹ̀ tí ì sọ máa islam náà ló sì fẹ́ bá wà lẹ́jẹ̀nà báwo ló sì wá rí wọ́ báwọn. wọ́n ní àwọn sọ fáwọn jàmáà táwọn ní mọ́ṣáláṣí táwọn wípé irú ọdún eléyìí o tọ́jú ọdún mìládì táwọn ọmọ ẹlẹ́yìn pọ́ọ̀lù àwọn ní wọn gbọ́dọ̀ yan násìlà ní on the thirty first of december kí wọ́n sọ násìlà àwọn di first of january kí ló dé wọ́n nítorí pé ọjọ́ àkọ́kọ́ yẹn níṣẹ́ lọ́gbọ́ sọ́sẹ́ ọ̀làrúbá àwọn sì mọ̀ pé gbogbo ọjọ́ àlàrúbá àkọ́kọ́ nínú gbogbo oṣù gbogbo ọjọ́ àlàrúbá àkọ́kọ́ nínú gbogbo oṣù àlàrúbá àlàrúbá ńlá ni àlàrúbá eléyìí ó tún wá ṣe déédéé first of January wọn wá ní àlàrúbá oníkọ́kọ́rọ́ ni káwọn mùsùlùmí wá péjọ káwọn fi yan náfìlà káwọn ọmọ pọlọ àtikọ́dún yọ dáa nígbà tó lálọ́ rúbá ti jẹ́jọ́ àkọ́kọ́ nínú oṣù jẹ́nà níbo lọ́lọ́run ti ní kọ́ ọmọ bá wọn ka january gánà rí olódò níbo lọ́lọ́run ti ní kọ́ bá wọn kà pé lárúbá lọ́jọ́ first of january torí ẹ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ apá àbùbá nìṣesí wọn sẹ́sìn islam islam gba pọ́ọ̀tù àwọn gba pósì ṣé wọ́n pàdé láéláé wọn ní pàdé láéláé torí de eléyìí tó bá jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí o tó sì mọ̀ kéfèé pé kèfèrí lọ́ọ́ máa ń ṣe kúkú mú ti islam kúrò ní ọ̀rọ̀ rẹ̀ kọ́rọ̀ rẹ̀ ó lè clear torí tó bá ti pò ṣe islam mọ́ ó rí i pé àwọn èèyàn ní í dààmú fún ọlọ́mọ títì ṣùgbọ́n rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tó fẹ́ máa fi rẹ́ islam lára iná ni ó jẹ́ kó máa mẹ́nu bà tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pé kó lè bá a pátì kó lè bá a pátì kó lè bá a sóríire pẹ̀lú àwọn tí ó sóríire sọ ọgbọ́n tó wá náà àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹni ẹnikẹ́ni tó bá ń kó àwòkọ́sí àwọn èèyàn kan òun náà dọ̀kan nù wọn gbàtọ́ jẹ́ pé àwọn keferi ló ń wá àwòkọ́sí ọ̀dọ̀kan nù wọn nù lábẹ́ òfin ọlọ ìṣesí keferi ló ń ṣe wọn ti dọ̀kan nù wọn nù lábẹ́ ọlọ mùsùlùmí bẹ́lẹ̀ kó wá àwòkọ́sí rẹ̀ àwọn olùtẹ̀lé tà Nábì pọ̀ lọ́jà ara wọn ọ̀wọ́n wá àwòkọ́sí òun ṣèṣe ajẹ́pọ̀ ti dọ̀kan nínú àwọn kẹfẹ́rí nù. nínú ẹgbàá wa mi anabi ni laysa minna man tashabbaha bi ghayrina kò lè jọ́kan nínú wa ẹni tó ṣe páwù kọ́sí àwọn míì tó yàtọ̀ sí wa ní í ṣe kò lè jọ́kan nínú wa ẹni tó ṣe páwù míì tó yàtọ̀ sáwà mùsùlùmí ní wàwù kọ́sí. ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí èsè mùsùlùmí ní gbogbo ìgbà tó sùn kan bá bẹ̀rẹ̀ wọ́n máa péjọ sílé ìjọsìn wọn wọ́n làwọn ń ṣàdúrà báwọn fẹ́ tọrọ orí tó wà nínú oṣù yìí gẹ́gẹ́ bí àwọn oní January February wọn yẹn ẹ̀rí kí wọn máa ṣàdúrà bẹ́ẹ̀ wọ́n máa gbára dálẹ̀ wọn máa pariwo lórí pé àwọn gba orí wà nínú oṣù yìí ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí àwọn wá gbé tiwọn sí parí nígbà tí oṣù kan bá ti tán wọn làwọn ní àdúrà parí oṣù nǹkan àwọn eléyìí mú pẹ̀lú ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé yọ ṣẹlẹ̀ latattabi'unna sanana man kana qablakum hadwa al-qudhati bil-qudhah hatta law dakhalu juhra dubbin la dakhaltumuh qalu al-yahudu wan-nasara ya rasulallah qala faman yakunu idhan Ànábì sallallahu alaihi wasallam ni ọdájú àárín nínú yín àti ọmọ tọ tí ọmọ gbèsè gẹ́gẹ́ bá àwọn tó ti síwájú yín báwọn ó sì máa gbèsè àwọn kèfèrí táwọn ti síwájú wọ́n sì máa gbésẹ̀ náà làwọn náà máa gbésẹ̀ tó máa gbésẹ̀ kan yìí náà gbésẹ̀ kan tó máa yọsẹ̀ kan yìí náà yọsẹ̀ kan débi pé tí bá wọnú kòtò tí wọnú kòtò náà bá wọn wọbẹ̀ àwọn èèyàn ní sáwọn Yahudi àti Nasara ni anábìíní ta ni ọba tún jẹ́ ta ni ọba tún jẹ́ ẹ̀rí pé gbogbo nǹkan ṣe náà ń bá wọn ṣe lónìí àwọn ṣe new year náà ń ọdún hijra àwọn ṣe christmas náà ń ṣe kí ló tún kù tẹ́ wọ́n tún wá ń Christmas ẹ̀ ń tún bá wọn ṣe ó tún lékele wọ́n tún New Year ẹ̀yin náà tún bá wọn wala hawla wala quwwata illa billah ọdún tí ò rárá ọdún tí ò nítumọ̀ rárá àwọn èèyàn ọjọ́ wọn wèrè ká títì wọn pariwo ìbá ẹ̀ máa pariwo ká ìbá ẹ̀ o. ọ̀pọ̀ àìmọye ló ti darí hospital lórí báńgà ọdún lẹ́sìn lẹ́sìn irú ọdún òun ọdún ẹ̀hánà wọ́n yin báńgà ẹlòmíì gbà mímì lọ hospital torí pé ayé boko haram la wà mẹsẹ̀ yin báńgà ọ̀sẹ̀ bí wọ́n ń bù ni ó ti múná lọ ọdún lẹ́sìn lẹ́sìn kí ló dé tó fi jẹ́ pé gbogbo tiyín la láriwo bẹ́ẹ̀ sàdúrà ariwo ni bẹ́ẹ̀ sọdún ariwo ni ọ̀ọ́. Ah, ah. ẹ ká bíbélì dáadáa o ó yẹ gbogbo ní tẹ̀sí òun ẹ̀ ń dà á ní kò ka bíbélì á kò sí ń kàn forí ní ẹ̀rí kẹta máa bí wọn nínú náà ni kò sínú bíbélì náà pẹ́ Christmas kò sínú bíbélì náà New Year kò sí mẹ lọ́wọ́ àmì ọ̀gá sọ́ọ̀sì kan wá sọ pé kò sí gbogbo wọn á òun náà gà ń bẹ lọ́n fún kọ́lọ́njọ́ gba islam ètò fi yé wọn pé krismas ò sínú bíbélì ọlọ́njọ́ gba islam torí díẹ̀ díẹ̀ náà ni yóò máa yé wọn díẹ̀ díẹ̀ náà ni gbogbo àwọn ọdún tí ò nídìí ẹlòmíín sọ ọdún ó mú yó gbogbo oríṣẹ́ dàrú ara ọ̀tọ̀ ara ọdún náà wọ́n ba ṣe ọdún náà wọ́n ṣe ọlọ́run ọmọ èèyàn tí wọ́n tó gbúra wọn ariwo sì sọ wá yèè lóru níbi tí wọn bá ti ń lura wọn ló kọ pé àwọn ń sọdún torí wọn ti gbà yó nígbà tí gbogbo nǹkan ti débẹ̀ tó kálukú ti gbà pé yọba di pé ẹsẹ̀ wọn kọ́kọ́ yọ ọlọ́run máa gbọ́ngò kò sí ní gbọ́ngò torí ti dàrú ọdún náà sì làálà ń ṣe ọdún ni wọn ń ṣe ọlọ́lọ́mọ iye ẹlẹ́dẹ̀ tí wọ́n pa jẹ ọlọ́sílẹ̀ gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ nínú bíbélì gan wà ń bẹ̀ pé má jẹ àwọn sì ń jẹ wọ́n ní ọ̀rọ̀ wọn bá wọn wí àwọn kan lọ bá wí wọ́n ní circumstances kan sọ̀ràǹdì ìṣẹ̀lẹ̀ yẹn ń gbà yẹn àwọn lọ bá wí a ah, àwa dúpẹ́ fọlọ́ tó ṣe wá mùsùlùmí so àárí kèfèrí bá torí pé lẹ́sọ̀ bá àdàlù kó fèrè dàmí lẹ́yìn pé àti jẹ́ kèfèrí gbogbo ẹ̀ṣẹ̀ yòókù ọmọ ni ìwọ mùsùlùmí tó nǹkan ń ṣèṣe kèfèrí là ń bá wí tó gbọ́n tó ń tanra rẹ̀ jẹ tó fẹ́ wọná rọrùn tó ń bá kèfèrí sọdún. So, ọlọ́run dákun kó jẹ́ káwọ́ ọgbọ́n ọlọ́run kó má ṣe àwa darí lẹ́yìn tó ti fi wá mánà ọlọ́run ọba kó tún bọ́ ràn wá lọ lórí àti mójútó islam wa aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه ارسله الله بالهدى وبدين الحق ليظهره عن الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا عباد الله dájúdájú ìwà kan wà eléyìí tó ṣe é pé ọmọ ń wáyé gba ọ̀dọ̀ apá kan nínú àwọn èèyàn tó sì jẹ́ ìwà tí èjì kéèyàn ṣoríire ìwà tó máa ń ba tèèyàn jẹ́ tó máa ń sọ yàn dẹni àdánù tó máa ń sọ yàn dẹ̀yàn lásán láyé ń bì àti lọ́la alkiyami ìwà náà ni à ń pè ní adìyàdà ìwà yìí ìtumọ̀ rẹ̀ òun náà ni fi'lu dayuth kéèyàn máa hùwà ad-dayuth tawani ad-dayuth huwa alladhi yuqirru al-khabatha fi ahlihi ay yastahsinuhu ala ahlihi òun lẹni tí yọ máa wo ìwà zina tí yọ máa wòran lórí ìyàwó rẹ̀ ìyàwó ọmọ hùwà zina ọkọ sì máa wọ̀ràn yóò máa wò pé kí ló burú mbẹ nígbà tí èsì pé wọ́n jáde rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ìwà burúkú ni ìwà yìí apá kan nínú àwọn olùmọ̀ islam wọ́n ní ad huwa alladhi la ghayrata lahu ala ahli òun náà lẹni tó ṣe pé kì í jowú kò sí owú kan fún lórí ìyàwó rẹ̀ ìjọba wo ṣe ibi ọba ti rí wọn láwọn rí wọn rí bẹ́ẹ̀ náà nù kò sí tọ́kàn ebi ìyàwó náà sáni la hawla wala quwwata ẹ rí i pé láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìníṣẹ́sí burúkú yìí ń bẹ lára wọn yóò máa wò wípé ibi ọba wù ìyàwó òun kó jáde lọ ibi ọba wù ìyàwó òun kó rìn lọ ẹni ọba wù kó yàn ẹni ọba wù kó wá wá ìbá àjọkùnrin ìbá àjọmìnrin wọn àbá àjọjókòó ń pálọ̀ òun wọn àjọ máa dọ́wọ̀ ẹ̀kẹ́

la hawla wala quwwata illa billah ìwà burúkú lélẹ́yìí o láwọn àwùjọ kan láwọn àwùjọ kan tíyàwó bá wà tí ń para mọ́ wọ́n máa bínú rẹ̀ àmọ́ tí ń bò àmọ́ tí ń bò ewu gbogbo àwọn làwọn sì dì í lẹ́yìn kí ni wọ́n wá ń bò kọ́dọ̀ ọkọ mi ó tún sọ fún ìyàwó rẹ̀ ó lòun nífẹ̀ẹ́ rẹ̀ tó o bá sì fẹ́ kó wọn lé ọ̀dà jìlbáàbù rẹ̀ ọ̀gbọ́dọ̀ wọ́n mọ́ mo kórìíra rẹ̀ nínú tó ń kórìíra jù láyé jìlbá àbújọ kan bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah kí wọ́n á ní kó wọn máa wọ̀ ó ní kó máa róró àti bùbákà ni ìró ni kó máa ró sẹ́bẹ̀yìn mọ̀ yìí pé nínú tó tètè fi ìhòhò hàn iná ni ro torí tóbìnrin bá róró ẹ̀rí pé ó fún má di dáadáa tó bá ti fún má báwo lára rẹ̀ ma yóò ti hàn sẹ́ni tí máa ń wò látẹ̀yìn wala hawla wala quwwata illa àrántí kó gbé jìlìbáàbù rẹ̀ wọ̀ jìlìbáàbù tó gbé wọ̀ tó sì pé látòrí ni wálẹ̀ ẹ rí i pé yóò bá sírí rẹ̀ kò sẹ́ni tí wọ́n mọ báwo ni àwọn oríkèé rẹ̀ ti ṣe ma bí wọ́n wò lágbọn yìí sọ̀wọ́ á sọ pé wọ́n fẹ́ kíyàwó rẹ̀ kó máa wọ jìlìbáàbù wọ́n fẹ́ kíyàwó rẹ̀ kó máa ṣe bàbá ti ṣe fẹ́ ni wọ́n fẹ́ kó máa síra alẹ̀ kó máa yànra alẹ̀ kó máa gbatẹ́gùn à ń gbàtà wọn kí ló burú bẹ́ẹ̀ jẹ́ kó rọ́yìn rẹ bó ṣe máa mọ̀ náà jẹ́ kó rí tan rẹ náà kí ló burú bẹ́ẹ̀ náà ah! kí ni ò burú bẹ́ẹ̀ aláìlórí lọ́wọ́ kí ni ò burú bẹ́ẹ̀ obìnrin kan ó ṣe béèrè ó ní ọkọ òun ó sọ yìí pé no ẹni tó fẹ́ òun ti ń bojú ṣùgbọ́n ẹni tó fẹ́ mi ò fara mọ́ mọ́tò káwọn èèyàn máa bá kí wọ́n máa rójú rẹ pé you are so beautiful ẹ eh? you are so beautiful ṣé ìwọ lọ fẹ́ ni abáráyé lọ fẹ́ wala hawla wala quwwata illa billah so eléyìí nínú àmì àdìyàtà ni wípé eléyìí báyìí o ọjà ẹni tó ṣe wípé kò sóbú lára rẹ fún ìyàwó rẹ ìwà burúkú ni jàmá ìwà tí ò dáa ni láwùjọ kan àwọn tí ẹ máa sọ wípé obìnrin gbọ́dọ̀ lálẹ́ pé obìnrin tó bá wà tí ọba lálẹ́ kò ní kọ lálásìírí nù ó yẹ kọ lálásìírí la hawla wala quwwata illa billah ìgbà tí àwọn èèyàn gbàgbọ́ pé ìyàwó àwọn gbọ́dọ̀ máa yàn sẹ́yìn ẹni tó gbàgbọ́ pé ìyàwó gbọ́dọ̀ ó náà ń kọ́ ni ó nì tó nítorí di eléyìí gbogbo eléyìí ń bẹ náà àwọn wà gbogbo nínú àwọn obìnrin àwọn àlè ni wọ́n ń kó ká àwọn àlè lọ́tún àwọn àlè lọ́sì àwọn àlè wọ̀nyí báyìí yíyan àlè ọ̀nbẹ nínú nǹkan tí ọlọ́run ọba wa tó fi máa ń bínú síyàn ó wá nínú hadith eléyìí tí abdullahi ibn umar radiyallahu anhuma tó gbà wá qala qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam thalathatun la yanzuru allahu azza ilayhim yawma alqiyama àwọn èèyàn mẹ́ta kan wà ó tó ṣe pọ́lọ́ ọba òní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm àwọn èèyàn mẹ́ta kan wà tọ́lọ́ ọba òní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm ẹni àkọ́kọ́ al-aaqil li walidayhi ọmọ tó ṣe wípé ọmọ ń kọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu ọmọ aláìgbọ̀rọ̀ tó máa ń kọ̀rọ̀ sóbi rẹ̀ lẹ́nu tóbi bá ní kó gba báyìí yóò lóun ò ní gbabẹ̀ tó ń ti pé gbígbabi tóbi rẹ̀ ní kó gbà kò sẹ́sẹ̀ nínú rẹ̀ kò sí takotọ Ọlọ́run ọba nínú ẹ̀ yóò sáfẹ́ fi yé wọn kó òun ní gbàbẹ̀ náà ni tóbi bá ní kó ṣe nǹkan báyìí tí nǹkan yẹn ò sí takotọ Ọlọ́run yóò lòun ò ní ṣe níta bá fẹ́ ṣe kẹ́ẹ̀ṣe subhanallah bóbi ṣe ń wílò náà sọ bóbi bá sọ̀rọ̀ yóò gbé wọn lẹ́nu sọ̀hún pálíjánná mi ò sí lọ́wọ́ yín la hawla wala quwwata illa billah Ọlọ́run bò ní wú ọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù wọn náà sì ti ń dàgbà nu wọn náà ti di bàbá wọn náà ti di ya ìwọ náà máa mà irú aburú tó wà nù kéèyàn jẹni tí ò gbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu ìwọ náà mà nígbà tí àwọn ọmọ tiẹ̀ náà tó ń bá ń bá wọn sọ̀rọ̀ tí wọn bá gbọ́rọ̀ sí ọ lẹ́nu yọ padà wá yí ọ ipe tó gbin kalẹ̀ iná ni ìwọ náà fọwọ́ ara rẹ̀ kó wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí wọn ò sì máa sunkún báyìí níwájú ọmọ látàrí pé ọmọ gbọ́rọ̀ sí wọn lẹ́nu yọ sọ pé ńgbà tẹ́ sun tó bá tó yẹn dákẹ́ la hawla wala sọ ma yìí pé èyí tó burú jù iná ni wọn náà lọ ń palẹ̀ rẹ̀ má fúnra ara rẹ̀ ọlọ́ọ̀lọ́mọ ìtàwọn ọmọ ṣe fún wọn náà tó bá di ní ẹ̀yìn wọ́ọ̀la ó lè sojú àwọn òbí rẹ̀ ó sì lè má sojú wọn ṣùgbọ́n gbogbo tí èèyàn bá fọwọ́ ara rẹ̀ fà òun náà ni ó dé bá ọlọ́wọ́ bò ní wò ó ọmọ tí kì í gbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu lópin ìgbà tí ntóbi fi pọ́ láṣẹ tí ó ti takotọ́ tí ó takotọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam tó sì ní kápá láti ṣe ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu àmọ́ tó bá yẹ pé nígbà fi pọ́ láṣẹ ọ̀tàkùtà lọ ọ̀tàkùtà nàbì sallallahu alaihi wasallam wàá fi yé wọn ìdí tó fi ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu níbẹ̀ kò wá túmọ̀ sí pé kò gbé wọn lẹ́nu sàn kò túmọ̀ sí pé kò máa bú wọn nítorí pé àwọn ó lè jẹ́ pé wọn ò mà gbàtọ́ bá ti ṣàlàyé fún wọn tí wọ́n bá ti mà ó ṣeéṣe káwọn náà pé àìmà ló dé káwọn sọ táwọn sọ tẹ́lẹ̀ torí di eléyìí báyìí kò sí wàhálà kò sí wàhálà ní tó sọyún òun náà làwọn ó ṣe so eléyìí jẹba bákan náà ẹnì kejì nínú ẹni tí ọlọ́wọ́n bò ní wò tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam òun náà ni almar'atul mutarajjila obìnrin tí ń ṣe bí ọkùnrin obìnrin tí ń ṣe bí ọkùnrin nínú ọ̀rọ̀ sísọ obìnrin tó fẹ́ sọra rẹ̀ dọkùnrin nínú wà híhù obìnrin tó fẹ́ sọra rẹ̀ dọkùnrin nínú aṣọ wíwọ̀ obìnrin tó ṣe wípé ó tiẹ̀ kúkú gbéra tiẹ̀ lọ wípé kó ń ṣiṣẹ́ abẹ fóònù wípé òun fẹ́ kó wọ́n bò ń fa abẹ́ tó ń kó ń bẹ̀ kó ń gbin tọkùnrin sí i òun sì fẹ́ kó wọn kó ń kó òmùnú tóbìnrin kó láàrọ̀ kó ń kó tọkùnrin sí i kó náà máa gbà kó ń tó náà jọ ti àwọn ọkùnrin jíjẹ́ obìnrin yìí kò tiẹ̀ tó ń lọ́rùn òun fẹ́ dọkùnrin ọlọ́run bò ní wò tó bá kí lọ wá débẹ̀ tí bí ìyá kan ti ń wọkọ̀ lọ nílùú kan níjọ́ ni ó sì sorí kólóbó nídìí stẹ́rìn kò sí yẹtí létí rẹ̀ á bó ni ọkùnrin yìí ṣe ń wakọ̀ ni dírẹ́bà bá ní ẹ̀kọ́ yìí máa sọ ọkùnrin ó bí ma ní. la hawla wala quwwata illa kí lẹ fẹ́ dà gánà rí tẹ́ẹ̀fì fẹ́ sọ̀rọ̀ ayé dọkùnrin àpàpàǹdodo kí lẹ fẹ́ dà nà rí kí lẹ fẹ́ gbà nídìí ìranù tó fi wá di pé gbogbo obìnrin lónìí àfi ọ kó kó gbogbo ẹ̀ jáde síta gbogbo ntọ́lọ̀ ní kó gbé pamọ́ wọ́n ti fi ń tàwé ìròyìn la hawla wala quwwata illa billah kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú obìnrin lónìí ọkùnrin ni wọ́n fẹ́ dà jalabiya aṣọ jalabiya aṣọ gbàgẹ̀rẹ̀ tó jẹ́ tọkùnrin ní lọ́pọ̀lọpọ̀ obìnrin tún wọ̀ lónìí aṣọ tọkùnrin ó yàtọ̀ tọkùnrin ó iná lọ́pọ̀lọpọ̀ obìnrin wọ̀ lónìí àlòkù rẹ̀ tó ń kó wá láti ilẹ̀ lárúbáwá làwọn obìnrin wà làwọn náà ń wọ̀ lónìí aṣọ ọkùnrin ó ṣe di tóbìnrin wọ̀ wọ́n ní ẹ ó wù àwọn bẹ́ẹ̀ ni ó wù yín bẹ́ẹ̀ yóò mú kọ́ lọ́wọ́ máa wù yín tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí obìnrin tó ń ṣe bí ọkùnrin ọlọ́wọ́n bò ní wò tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama obìnrin ó gbé orí ara rẹ̀ lọ sí ọ̀dọ̀ bábà yóò ní kí wọ́n bò ń bábà orí òun gẹ́gẹ́ bí orí ọkùnrin kí wọ́n so orí òun di ti bọ̀m̀bọ̀ yìí la hawla wala quwwata illa billah yóò sọ dẹni tọ́nà wọn bò ní wò tó bá ti jọ gbẹ̀ndẹ̀ alqiyama kí la fẹ́ gbà mbẹ́ kí la fẹ́ gbà mbẹ́ obìnrin tọ́lọ wọ bọ́ksà tó náà wọn fò tí ń fò pọ́npọ́npọ́n kó fẹ́ ja ẹ̀sẹ́ kí fẹ́ dà ó lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe àìmọye tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe irọ́ lásán torí di eléyìí ọlọ́run bò ní wò wọn ẹlẹ́kẹta oná ni adayor ẹni tó ṣe é pé kò ní owó kankan fún ìyàwó rẹ̀ kò ní owó kankan lọ́kàn fún ìyàwó rẹ̀ wa thalathatun la yadkhuluna aljanna àwọn èèyàn mẹ́ta míì tí wọ́n àti wà aljanna o al-aaqu li walidayhi ẹni tó ṣe é pé ìmọ̀ ẹsẹ̀ òbí rẹ̀ ni kì í gbọ́rọ̀ sí wọn lẹ́nu lópin ìgbà tó ṣe pé nítòbí fi ń pọ́ láṣẹ kọtakùtọ lọ kọtakùtọ anabi sallallahu alayhi wa sallam ó sì ń bẹ nínú tó lè ṣe bákan náà ẹni tí ó tún ní wàlí janna wàlmúdmínú alẹ́ xamur ẹni tó mutí láàmú para kò ní wàlí janna ẹni tó mutí láàmú para kò ní wàlí janna kò túmọ̀ sí pé ẹni tí mú tí ò mú àmupara yóò wọ àlìjáná o ó lè padà wọ àlìjáná tó bá jẹ́ mùsùlùmí àmọ́ ó lè ti kọ́kọ́ sí ìyàjẹ́ nínú náà

ọlọ́run á ní kó lọ sọgọ́rùn ọdún nùnà ọgọ́rùn ọdún yìí máa sọgọ́rùn oṣù máa sọgọ́rùn ọjọ́ wàdúrà ìjà ní kéèyàn ṣe ọgọ́rùn ọ̀sẹ́jú nínú ná bá torí náà talqiyam ìdá kan nínú rẹ̀ ní ayé yìí ìdá kan nínú ayé yìí agbára ọ̀ràn ipa ọ̀ka báwo wá ni tí wọ́n bá ìgò ọtí ọ gbọ́dọ̀ fi lọ ẹnu rẹ bí ti wùlé ó kéré mà ife ọtí ọ gbọ́dọ̀ gbé lọ sọ́nà ẹnu rẹ bí ti wùlé ó kéré mà tẹbi mùsùlùmí nìwọ ìwọ a máa ṣe kèfèrí ni ìwọ ẹsẹ kèfèrí kí lọ wá dèdè ọtí nígbà tí èsì kórì rẹ dàrú torí ẹni torí rẹ dàrú ní mutí orí rẹ ti kọ́kọ́ dàrú náà ó tún wá fẹ́ dàrú pin torí tí ọba ajẹpọ dàrú ní tí ó sọ ọ di déédéé pẹ̀lú àwọn ẹranko náà lọlọ kówó rẹ rà ọwọ à ń dà sọ̀n ọ̀ ń dà sọ̀n aláìlórí lọ́wọ́ ó tún ní kí wọ́n gbẹ́ja wá ẹja tí wọ́n ń ṣe pẹpẹ soup pé bí bàtà máa ti ń ta òun lẹ́nu kọ́ tí nǹkan wá tutù kọ́ wọn máa fi sin lọ ajíyà jẹ ó tún gbàṣẹ́ wó sẹ́gbẹ̀ ẹni tó ẹgbẹ́ pọnpọ́n lóru tó fi rówó ó tún fi yà jẹra torí ẹ má dédìí ọtí o mùsùlùmí ẹ̀ mutí o mùsùlùmí ẹ̀ mutí o àmùsẹ̀pẹ̀ àmùsẹ̀pẹ̀. burúkutu ọtíkà pẹlẹbẹ gbogbo àwọn ọmọkùnmu ti sọyàn dìdàkudà kí lọ wá débẹ ọwọ adẹni tí ò lórí lọwọ ìyàwó wa ń létí ọyọgba létí torí pé orí tó sùn sára ta ni wọn fọ ẹ ó kó mí èèyàn yóò tún kó tẹran agbọ́ta sọlá pé ẹsẹ mi lọ gbá létí yóò tún gbá lọ́kàn sí i ó tún lẹ́nu ọ̀rọ̀ kò tiẹ̀ ó ju rẹ̀ tí kò tí ì múná lọ ó tún rí i pé mi mọ̀ ń gbòòn létí yóò tún gbá sí i lóbìnrin tó yẹ pé kọjá rẹ̀ tó o bá mutí kí lọ wá wá débẹ̀ ẹlòmínú mutí ló èwo wá ni èwo wá ẹnu amuti ẹ̀rùn ọ̀rùn tọ́ da miliki. máa ṣe mílíkì ọtí a máa ṣe bí amúgbó náà ni igbó tó ń fa sìgá tó ń mu òun dà gẹ́gẹ́ bí tìrẹ́bọ̀ tẹ́nu ó fi máa rùn ọ̀rùn tọ́ da kíkorò kíkorò lẹ́nu ọ̀daràn ọ̀rùn aburú wọn bá lọ́nà ọ̀fun amúgbó àti afásìgá ọ̀ àmọ̀ sunwó náà ó ní ah, ọmọ tí èso apà rárá owó ọwọ ẹ̀ ló ná aláìpé orí ó sì yà jẹ látàyé ń bì náà nìyàwó fi ń gbọ́ létí àwọn míì àti ẹ̀rí àwọn ọmọ lọ́ra mú tí bàbá bá tún mutí lẹ́yìn tá a ti kìlọ̀ fún wa wọ́n jìyà eré ní pè àwọn ọmọ wa lọ kòbókò. ọ̀kan dúró ń bẹ̀ ọ̀kan dúró ń bì tó bá ti fẹ́ sáàsì bí ó kò bò ó tún sáàsì onílẹ̀ ẹ fọtílẹ̀ abẹ́ ní filẹ̀ máa filẹ̀ ọ wá yẹ kọ bọ́rọ̀ rẹ débẹ̀ kí ni wọ́n mú di ọtí gánà rí ẹ zọ́bọ̀ kọ́ ẹ̀ ọ́ mú mílíkì kwáyé ọ́ mú ọtí wá ló mú ètò kéré jù ní pọ̀ ń ara àgbàlagbà ti ń ara gbogbo ṣòkòtò ọmọ ọrùn rà yìí àwọn ìyàwó yín kú sùúrù tí o ti sá lọ bá bàbá rẹ̀ wípé wèrè lẹ́ẹ̀fi mí fún à ń tọ̀ lé ṣe bàbàrà lọ́dọ̀ ọ̀mùtí níjọ́ tí ọba tọ̀ lé ládùúpẹ́ fọlọ́ nígbà ọba ti mú ta awí yóò tán yóò mọ tọ̀ ni yóò ṣe bíbọ́ yá ìdí gọ́tà lòun àti ẹ̀mọ̀ pọ́mùtí àwọn ọmọ ayọ̀ dí ìta ni gbogbo wọn ọmọ wò ẹnìkan ẹ ẹ ló ń wọ nínú ọgbọ bàbá ẹ bàbá ẹ lọ ń bá wí ẹ ẹ nítorí ti dàrú sòbí ó sì máa tọ̀ orí bẹ́ẹ̀dì náà nù yóò ṣe bí wetí gọ́tà ló ń wà ní ẹ̀mọ́ ká dánwò nírú àwọn ìyàwó tó fẹ́ àwọn eléyìí so àtẹ̀ntó mu púpọ̀ àtẹ̀ntó mu ọ̀daràn ni wọ́n àmì tí ò ní wà lùjánà rárá lè ti mú àmupara àwa nínú ìsìláàmù tiwa ó kéré àbọ̀pọ̀ ìwọ ni o ẹ̀kan kankan ọtí tó bá fi sẹ́nu rẹ̀ ìwọ ni ìwọ ni ẹni tí wọ́n á ń ni ẹni tí ń kún ọtí ń kọ́ ọ̀daràn àgbà ẹni tí ń ṣiṣẹ́ ń lé ọtí ọ̀daràn ẹni tó fún wọn láyè tó ti máa tọ́tí ọ̀daràn ńlá torí délé owó ọtí ń kọ́ owó orí ibú ọ̀dọ̀ wa ká jìnnà sí o ẹ máa gbọ́ pé àwọn màmá kan oníyà mọ́sálásí onítògógóró fún wa yà báwo ó níyà ọ̀daràn tún ti rí ẹ máa wá tinú láti sọ pé ntẹ̀sí ọ̀dá torí kọ́ mọ́ bàa jẹ́ pé kò ní fún yín sára mọ́ sára kìnnì tó eléyìí jẹ́ òfin ọlọ́wọ́n bá kájínà sọtí ẹnìkan lòun yẹn mu àmọ́ nǹkan kó lé nítorí àwọn bá lálejò torí àwọn ti wọra àwọn pọ̀ láwùjọ tálejò bá bùn tí mutí òun fún lọ ẹni tó fọ tí sàlejò ọ̀daràn ló náà kí lọ tí wá dénú lẹ́yìn ilé mùsùlùmí mà nílé tiyín kí lọ tí wá débẹ̀ torí ẹ ẹ rí i pé ìwọ tó ń mutí náà kò ní wú ọkọ ọmọ rẹ ọmọ mú kí ló dé ntọ́ da àmà ni bó wàá lọ́mọ rẹ ò sí ní mu ẹlẹ́kẹta nínú àwọn tí ní wà lùjánà alimannanu alama àpá ẹni tí ń sèrègùn lórí gbogbo ntọ́ bá fún yàn ẹni tí bá máa ń sèrègùn lórí ntọ́ fún yàn anábì ní kò ní wà lùjánà ìwọ àti ntọ́ fún yàn ta ló allahu rabbul alamin tẹ́ ẹ bá ti ṣoore ẹ má lò sóòtì gbogbo orí tẹ́ ẹ bá ṣe ẹ má lò sóòtì torí pé tẹ́ ẹ máa ti ń lò sóòtì ẹ ti ń ba dáadáa yín jẹ́ kódà ẹ má mẹ́nu bá ẹ sì má ràn ju wo bẹ̀ má ó ti parí gbogbo etí ẹ ti ṣe lórí kọ́ lọ́wọ́ gbà ní kọ́ lọ́wọ́ gbà ní kì í wá sí pé àwọn amaranju amaranju wo bẹ amagbẹ́ ẹ òrè yìí báyìí ṣẹbẹ́ mi mo ṣe fún ẹ eh, wọn náà dẹni tí ń gun mọ́tò ẹbẹ́ mi mo fún ọ ẹ eh, àwùjọ wọ̀sọ́rùn kan ẹbẹ́ mi mọ́ra a'udhu billah kò ìrègùn lórí ń ta fún yà ó máa ń ṣe sábàbí kámẹ́rà àlìjáná wọn alimami nasa'i àti ahmed àwọn ni wọn gbé àdéhìí jáde ó sì jẹ hadithan hasan sahih alimami dahabi rahimahullah wọn ní kájẹni tí ò lówú lórí ìyàwó wa ìwà burúkú ni o kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá kan ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá wọn nítorí náà gbogbo ẹni tó bá rí tó ń rò pé ìyàwó ń ṣèrà nù ó fura sí ìyàwó rẹ̀ pé ń ṣèrà nù kò gbọ́dọ̀ gbẹ́nu lọ kò gbọ́dọ̀ gbẹ́nu lọ kò gbọ́dọ̀ gbẹ́nu lọ nítorí pòǹba nífẹ̀ẹ́ rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ó pòǹ nífẹ̀ẹ́ rẹ̀ àdánwò tọlọ ń fi ṣe fóun náà nù. No kò sádàáwò kankan bẹ ọ gbọdọ gbé ẹnu lọwọ o sì gbọ́dọ̀ sọ pé ìyàwó yìí owó tí mo jẹ pọ̀ tí mo bá ní kí n tú àṣírí ti ń ṣe yìí ó lè béèrè owó rẹ tó bá sì béèrè owó yìí ìní rí san nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n bá fi mi sowó lọ́yà kù kò sówó kan lọ́dọ̀ ìmáàmù Zahabi ní tọ́ ọ ti torí eléyìí tọ́ pariwo léyàwó rẹ lórí kò rí i pé. ó fi hàn án torí pé tá a bá yọkun lójú àfihàn ojú ni ajá yìí pé ìwọ náà ti di adayoth tọ́lọ̀ wọn bò ní wò tó bá di jọ́ gbẹ̀ndà alkiyam àbí tiẹ̀ jẹ́ pé laha sọ̀dá sadaqun thaqil kọjá pé ìyàwó yẹn rẹ̀ tọ́yẹ kọ́ san fún owó yẹn pọ̀ ó sì ti rí bá ní kọ́ pariwo wípé ń ṣe zina ó lè tọrọ sọdáàkì kọ́ wa gbẹ́nu lọ ó ti dà yóò sùn nù awulahu atfalun saghar àbí kéèyàn máa lérò pé àwọn ọmọ wẹ́wẹ́ nínú obìnrin yìí bí fún yàn tí yàn bá pariwo síta yóò kọ́ ọmọdà sí yàn láyà yóò lọ tó o bá ti torí rẹ̀ tó léyàwó yẹn dànù ó ti di dà yóò sùn eléyìí túmọ̀ sí wípé gbogbo tó lè fi ṣèkẹ́wọ́ tí ó mú ọmọ pariwo láti lé ìyàwó tí ń ṣe zìnnà láòdè rẹ̀ dànù o lè ráwa wí o lè rí àwáwí kan mú wa lórí rẹ̀ tó bá sì dẹnu tó bá gbẹnu lọ lórí ẹ̀ ó di dayo. alimami ibn taymiya rahimahullah nínú majmu'il fatawa wọ́n ní dájúdájú inna al-mar'ata idha zaniya fa innaha la farjaha an ghayri zawjiha tóbi ní bá ti jẹ́ onípanṣágà alágbèrè obìnrin onízìnà irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọn ò ní gbé abẹ́ wọn sá fẹ́lòmíì tó yàtọ̀ sọ́kọ wọn o bọ́kọ sí ń bá wọn lò náà ni wọ́n mọ̀ gbẹlòmíì náà láàyè kọ́ bá wọn lò bal ya'tiha huwa wa ghayru àtòun àtẹlòmíì ni wọ́n mọ̀ báyàwó yìí sùn tóbìnrin bá wá rí bẹ́ẹ̀ tí sì ń bẹ lọ́ọ̀dẹ̀ rẹ tó sì mọ̀ pé ń ṣe zina ìwọ náà fúnra ara rẹ kana zawju zaniyan dayutha ọkọ di onízìnàntì ẹ̀ náà yóò sì di dayuth ẹni tó ṣe pé kò lówó fún ìyàwó rẹ báwo lọkọ ṣe tó ń na ìyàwó rẹ ní bá lò ṣùgbọ́n ìyàwó ti ń bá lò yìí èèyàn pípọ̀ náà àwọn náà ń bá lò pẹ̀lú ẹ̀ ni ìdí tọkọ fi di ìdí tọkọ fi dó ń zina ni pé àtòhun àtẹlómi níjọ ń bá ìyàwó rẹ̀ lò fa sha'nuhu wa sha'nuhum sawa ajẹpẹ ntòsí ntòsí iná ló sí àwọn tì ó ń zina làwọn nígbà tó ń bá ìyàwó rẹ̀ lò òun náà ti dó ń zina nígbà tí ń pẹ̀lú àwọn míì bá ìyàwó tiẹ̀ náà lò tó sì mà bẹ́ẹ̀ wa hadha halu zina ní sèse àwọn ń zina nù o àwọn ń zìnà kálukú mọ̀ ẹ́ pé bí wọ́n ṣe ń bóbìnrin yìí lò ẹlòmíín náà ń bá a lò kò sì ní tọ́lá pẹ́lúmí náà ń bá a lò torí gbà tí wọ́n bá fẹ́ lò òun rí i lò ẹlòmí náà kò ní tó náà la pẹ́lúmí náà ń bá a lò torí gbà tó náà fẹ́ lò ọba ń bẹ̀. wa amma kaunuhu dayuthan ṣùgbọ́n kí lọ́sọ̀ di dayuth fali annahu aqarra ala ahlihi zina wa huwa ya'lamu tó ti pọ́nmọ̀ pé ìyàwó ń ṣe zina wa fa'ilu dhalika mushrikun ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kò lè jẹ́ nǹkan kan àfi kó jọ́sẹ̀ bọ̀. aw zani laysa minal mu'minin àfi kó jọ ń zina tí ọjọ́ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo kí ló dé tó fi pé ẹnìkan ò lè rí ìyàwó rẹ̀ kó máa ṣe zina kó sì gbẹnu lọ́wọ́ àyàfi kó ń tì kó jọ́sẹ̀ bọ̀ kó má jẹ́ mùsùlùmí àbí kó jọ zina tí ọjọ́ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo ìdí ni pé wọ́n láwọn olùgbàgbọ́ òdodo yamna'uhum imanuhum min dhalik ìmánì táwọn olùgbàgbọ́ òdodo n'i kò lè jẹ́ kí wọ́n máa wo ìyàwó wọn àràn pé ń ṣe zina wọ́n sì filẹ lọ́ọ̀dẹ wọn mo rò pé wa bá rí zina tó náà mà sí tó sì lọ àmì yẹn àmì yẹn ṣe múmi nìyí torí tí ń so waqad radiya li nafsihi bid-diyatha òun náà sì ti fara mọ́ pé kò wọ́n jẹ́ ni tí ò lówó síyàwó òun á jẹ́ pé kò ní í má nínú. وهذا الفعل منه مخالف للفطرة ونقل لها عن طبيعتها ìṣesí ọtakò àdámọ̀ mìíyàn gbígbà tí yẹn fọwọ́ ara rẹ̀ yí àdámọ̀ padà ni إذ قد جعل الله في نفوس بني آدم من الغيرة ما هو معروف torí pé wọn bá fowó sínú ọkàn àwọn ọmọ anabi adam gbogbo aná la mọ̀ bẹ́ẹ̀ wàláhì àwọn èèyàn tó jẹ́ pé wọn lẹ́sìn kan lọ títí ó ní tí ó lè ṣe sùúrù ma nínú ṣe sí ìyàwó rẹ̀ pẹ̀lú mi ó rí pé òun àtọkùnrin kan dúró wọn ń sọ̀rọ̀ ó lè máa wò pé ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ ya wọ́n máa fọwọ́ láyé bára yín dà ṣé ìyá alágbádá ni mo rí kí ó tún yá ẹ wọ́n tún fẹ́ máa lọ wọ́n bá bàrà lọ ẹ kójúmọ́ rìbì tí wọ́n bá bí ọ̀dà kọ́ wọlé wá lónìí yóò lọ sọ fún bẹ́ẹ̀ tó ń ti pé lẹsìn lọ títí àmọ́ wọn yàwó tóun pé ń dá sí wa lára nù èèyàn ò ní í pé ń bá òun wá ń ìyàwó òun ń bò ń torí ẹ àdámọ́ ọmọ èèyàn òun náà ní pé èèyàn rú gbogbo èèyàn tí nígbà tí o ti ka kẹlòmí ọmọ báyàwó rẹ lò pọ̀ pẹ̀lú rẹ̀ tó o bá ti kà bàbàrà kí wọ́n á ní bàbàrà nínú kí wọ́n náà máa ṣe zìnà mo rò pé yẹ wa ó ní kò sẹ́nìkan ìgbà tí ò ti jẹ́ nǹkan búburú lọ́dọ̀ rẹ̀ pé káwọn mi ọmọ báyàwó rẹ̀ lò báwo ló ṣe wá burú lọ́dọ̀ rẹ̀ pé kò ní ọmọ báwọn ọmọ ọlọ́mọ lò kò lè burú lọ́dọ̀ rẹ̀ torí ìdí eléyìí wọ́n ní wala yujadu dayusun qawadun àbí qawadun illa wa huwa zani wọ́n lẹ́ẹ̀ rẹ́ nìkan tí ò lówó tí ó sì jọkọ̀ọ́ tí ọmọ òwòyàwó rẹ̀ kọ́ máa ṣe zina àfi kò náà jó ń zina kò sẹ́ni náà tí ó jọkọ fúnyàwó tí ó sì lówú kan lórí ìyàwó rẹ̀ tí ó rí pé ìyàwó òun ṣe zina àfi kò náà jó ń zina eléyìí ó jẹ́ ohun tí Ibn Taymiyyah sọ nínú Majmu' al-Fatawa mujallad ashar safhata thamina ashara wa thalathimi'a ìlà safhati ishirin wa thalathimiya nínú àwọn aburú eléyìí tó wà fún kéèyàn jẹni tí ò lówó òun náà ní pé èèyàn tara àìlówó lórí ìyàwó èèyàn dẹni tó lẹ́tọ̀ọ́ sí ìbínú Ọlọ́run àti ìbínú anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam Ọlọ́run bá ṣe zina léwọ̀ bá ṣe fi ìyà eléyìí tó gbópọn lélẹ̀ pé kí wọ́n fi jẹun ní zina ó ti lọ́kọ kọ̀lọ́kọ̀ ó ti láyarí kò tiẹ̀ láyarí oníkálukú wọn ló ní ìyàtọ̀ lọ́wọ́ bá ní kí wọ́n fi jẹ́ báwo wá nìwọ tọ́lọ̀ ti bọ̀ ọ́ láṣìírí tọ́ràn ọ lọ́wọ́ tọ́ dẹni tó níyàwó tọ́ wá jẹ́ pé wọn náà lọ ń gbáyàwó rẹ láyé pé kọ́ máa ṣe zina báwo ló sì ní bábí náà ọlọ́wọ́n bá wa pàdé bákan náà ìmọ̀ agbẹ́nu lọ́wọ́ ìmọ̀ wòran ní ìgbà tí ìyàwó rẹ ń ṣe zina ìṣesí yìí ó tako àdámọ́ ọmọ èèyàn lópin ìgbà téèyàn bá gbádùn téèyàn jẹni tí orí ò pé ẹnìkan ò sí tí wọ́n máa wò ìyàwó rẹ̀ ẹ̀ràn pé ń ṣe zina tí wọ́n wàá lọ́wọ́ àfi jẹ́ pé kò gbádùn aburú sì ń bẹ ń bẹ nínú aburú tó tún wà ń bẹ ó ní gidigidi nígbà tí bá ń ìyàwó zina tí ń bá a sùn tí a sùn kò kíkẹ́ yóò dìpọ̀ mi gbígbóná ń dàpọ̀ má tútù àní mata lọ́lọ́mà ṣé ìwọ́tọ̀ ọjọ́ kọ́ ni gẹ́gẹ́ bí òfin ọlọ́run àbáwọn ọmọ ẹ̀yọ́ ọmọ ni wọ́n gẹ́gẹ́ bí ìṣesí ìyàwó rẹ̀ ti ń ṣe eléyìí náà ní máa fà á tó jẹ́ pé ìyàwó ti máa ma ọkọ wa sọ yìí pé méjì nínú àwọn ọmọ yìí ni tòun àmọ́ ọmọ kẹta yìí kìí ṣe tòun rẹ ni nígbà ti ọkọ wa deny rẹ̀ ó sọ pé nǹkan lónìí àwọn fámìlì ọwọ adìde dúró páwọn ọgbọmọ ń ta wọn lábẹ́ òfin Ọlọ́run ọmọ tí wọn bá bí lọọdẹ rẹ̀ tí wọn bá ti sọ̀rọ̀ wọn náà lónìí kò bá jẹ zina náà wọn ṣe tán fi bí wọn lónìí àmọ́ ńgbà tí wọn bá ti mọ̀ pé wọ́n kọ́ lọ báyàwó lò tíyàwó fi lóyún ìwọ lọ pariwo wípé ìyàwó yìí o ọmọ tó gbé wá ìkè ṣe tèmi o nígbà tó bá ti sọ bẹ́ẹ̀ tó ń bá ní dandan ìwọ lónìí ẹjọ́ ṣépè fúnra yín ni tẹ́bá ti ṣe pé nǹkan àtún yín ká ọmọ òní jẹ́ tiẹ̀. bákan náà ẹni tó bá rí i pé àwọn òun ṣe zina kì í ṣe pé ẹ pa àwọn èèyàn àwọn àgbàlagbà wọn á kìlọ̀ fún wọn gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ ó tún máa sẹ́kùndà yóò nínú òfin ọlọ́run ó lè dànù ni bẹ́ẹ̀ lòfin ọlọ́run ọba wa torí ètò kéré jù nù tó lè ṣe nù ètò kéré jù nù tó lè ṣe nù tó bá ti káyàwó rẹ̀ má di pé ń ṣe zina kó lè dànù kí sinmi. obìnrin wa béèrè pé tó náà bá kọ́kọ́ ọmọ ibi pé ń ṣe zìnnà ńkọ́ obìnrin kan ti béèrè bẹ́ẹ̀ ṣé kò náà ó lé dànù ni àbí báwo obìnrin ni wọ́n obìnrin ni wọ́n amọ́kọ rẹ̀ wọn ọ̀daràn ni ọkọ rẹ̀ yẹn ni wọ́n rẹ̀ sùn àwọn èèyàn dá sí yóò sì gbọ́ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ yóò ẹni tó bá fi ìyàwó rẹ̀ sílẹ̀ tíyàwó ń ṣe zìnnà tí orí nǹkan kan tí ń wòran wọ́n ti ti sọ fún wa ń pẹ́ ni tó lọlé aṣẹ́wó wọ́n nígbà tí ń wọlé níyàwó tiẹ̀ ń jáde ìlú yìí náà ló ti ṣẹlẹ̀ o ń wọlé níyàwó ń jáde ẹnìkan wá ta ìyá alágbájá ó rí òun rí ń bẹ ń bẹ ṣé mú di kó la já nígbà tí èèyàn nbọ wa lẹ̀mí wà mà kò sẹ́mi lára eléyìí torí ẹ ẹ̀ṣẹ̀ ńlá ni o jẹmọ tí wọn sọ pé kabiratun minal kaba'ir téèyàn bá kú lórí ẹ téèyàn ò túbá tó wù Ọlọ́run láti fìyà jẹyàn kò síbi téèyàn lè gbé gbàjọ gbẹndẹ kìyàm ìyẹn ó jìyà náà ni bákan náà kò sóore kò sóore lára gbogbo ọkùnrin tí ó bá tí ọba ní owó ti ń jẹ lórí ìyàwó rẹ̀ sẹ́wùtọ́ yẹ kọ́ wọ jáde nù bó ṣe yẹ kọ́ jáde nù kúkú bá wo pẹ̀lẹ́ ọ jáde àwọn ọkùnrin gidi nù ọ àmọ́ kí ló burú ń bẹ̀ gbé pátá jáde àwọn aláìlórí àwọn aláìlórí lọ́ọ̀nì wọn, obìnrin tí wọn àwọn tètè slack mi ní báyìí tẹ́rì tí ń wọṣọ dáadáa jáde tí ń bora rẹ̀ ẹ wá wòran rẹ̀ láàrin ìtanulé níbi tó jẹ́ pé kọjú mi ń kọjú wọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn kò tí ì fẹ́ ruka ó ti sí gbogbo tánlẹ̀ ọkọ náà sì ń wò eh, pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti pé lọ kí ni ò sí ń bẹ́ẹ̀ so ọgbọ́dọ̀ mọ́nítọ̀ ìyàwó torí ọkàn títí ọ wọn wà á ní mọbi tó ti rélu ọ agbọ̀nbi títí ń rélu ọ nù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ńlọ́wọ́ àtúnṣe pé tó bá ń wẹ̀ nílé yín nílé tẹ̀jọ́ ń gbé nílé àdàlú ẹ̀wà wọn ò bí la tẹ́lẹ̀ náà bá lu ẹ̀ kò ṣe kìí ṣe bá lu ẹ̀ kankọrọ agaru paanu mẹ́ta kan náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tátẹ́gùn bá fẹ́ paanu mi lè sí báyìí omi lè sí báyìí ìyàwó tiẹ̀ sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan wá ń fi gbogbo di tiẹ̀ ṣe sinimá kíni bẹ́ẹ̀ ẹni tó tá a kù tí ó rí wòwò ẹni kíni ta ni ó rí wòwò rẹ gan-an rí àwọn balùwẹ̀ míì wà tó lé kí wọ́n máa ń tasọ mọ́ ìyàwó rẹ kàn lè débẹ̀ kọ́kàn rọra kásọ sókè nígbà tí yẹn kásọ kọ́ kò fi bóra rẹ o gbogbo ẹni tí ò ní nǹkan kan mú lọ́nà bẹ̀ wọ́n máa kọjá lọ wọ́n máa kọjá bọ̀ wọ́n máa wo ìdí ìyàwó tiẹ̀ wọ́n máa fi ṣèfà jẹ́ wọn náà máa gbé kíni ń bẹ ń bẹ kíni ò sí ń bẹ ara ibi tí nǹkan ti sí ọ̀nù lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàm èèyàn gbọ́dọ̀ ní ìfura jama ẹni wọlé ìgbẹ́ ilé ìgbẹ́ gbogbogbò tó sì sílẹ̀kùnlẹ̀ gbogbo sì ń wò di rẹ̀ wọ́n tún wò ń jábọ́ ń di rẹ̀ wọ́n sì ń wò pé kí ló burú ń bákan akàn kọ́lé kalẹ̀ ẹni kọ́lé ìgbẹ́ gbogbo ẹ̀ nínú àìlówùnù ẹni kọ́lé ìgbẹ́ ẹ rí tẹ́ bá lọ sí àwọn pápá ẹ rí táwọn obìnrin tó sáfù tí wọ́n ń yí àgbẹ̀ tí wọ́n sí gbogbo òdílẹ̀ àwọn bàbá bàbá náà ti gbé ọgbọ̀n ó lè gbóhùn fẹ́ lọ nájú ń nílé yìí níbi tí wọ́n ti ń yí àgbẹ̀ wọn máa wò di òǹdì àwọn obìnrin náà àwọn ọkọ wọn kọ́ kò sówú kò sówú lára wọn ah, ah, a lè mọ́tì lágbára láti gbẹ́ léègbẹ́ ṣùgbọ́n kíyàwó yàgbẹ́ sínú ọ̀ra tó bá yà sínú ọ̀ra kẹ́ ẹ lọ sọ́nù eléyìí báyìí kò gbọ́dọ̀ ju agbára wa lọ àmì wo lobìnrin lọ sí ìdílẹ̀ lórí ní ní pápá ní lọ sí ìdílẹ̀ lórí àkìtàn gbogbo júdò wọn lọ yàgbẹ́ ń bẹ̀ wọ́n gbọ́ àbà àbà àbà àìlówù ni gbogbo eléyìí jàmáà. nínú àìlówó náà ni kò ọmọ ìyàwó kò ọmọ wòyàwó rẹ ràn òun àtọkùnrin ọlọkùnrin wọn wọn ń wọdì mú wọn fúnra wọn lọ́rùn àjọṣe fúnra wa inú àìlówó ni ọwọ ni à ṣé ìyá títí kò lè mú ìyá títí ìyá títí ó fojú rẹ à ọ gbádùn inú àìlówó ni gbogbo eléyìí so gbogbo èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo wa tí ò da èèyàn jìnnà sí ni ká lè bá a sóríire wàláyé ẹlòmíì kò ní mọ ibi tó rí ibú tí wàá bá araru àwọn nǹkan táwọn kàkún tá kàkún tá kàkún yìí ẹ bá lọ sọ́jà ẹ rí i pé gbogbo obìnrin tó gbọ́ ọmọ lọ́wọ́ tó fẹ́ fọ́mọ lọ́yàn àwọn onítìjú lọ sí ìdíkà máa yọ ọmú síta náà wọ́n kàn yọ ọmú ta náà ní gbàlàjà wọ́n mọ̀ fọ́mọ lọ́mú ń bẹ̀ ọ́ àà ah, ah, ọkọ̀ náà ó sì débẹ̀ pé sẹ́ẹ̀ ta kódà kò ní ìwò pé ọyọ ọmú ta sẹ́ẹ̀ ta ó túmọ̀ sí pé kò sówú kò sówú lára tọ́mọ bá tó bá ń fọ́mọ lẹ́kọ̀ọ́ ń fọ́mọ lẹ́kọ̀ọ́ nínú fídà tọmọ ọba àgbà tọba arọ ọmọ wọn rọ ẹrí pé ó ti síta lẹ ọkọ náà sì délẹ pé ah, kọgbá nínú fídà ni kọgbá nínú fídà ni mò ń sin rọ gbogbo ta ló sì wà lẹ òun ò ní torí ni. so gbogbo eléyà já múra jama ntọ́lọ́ bọ̀ bá fẹ́ ká jìnnà sí níjọ́ ọ níyàwó ìwọ nìkan wọ́n fi fún ọ ká máa àmánà sì ni ọlọ́wọ́n bó bí ọ nípa rẹ̀ ọlọ́wọ́n bá ń fẹ́ kọ́ sọ́yàwó rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ ẹ̀yìn kọ́ máa fọ̀ má jẹ́ kí ojúkójú ọba wò má jẹ́ kọ́wọ́kọ́wọ́ ọba fọwọ́ kàn irú rẹ̀ náà ni nínú àìlówó náà ni ìyàwó rẹ̀ ó gbọ̀n kádà ò ní kàkún ò lówù nítorí tí ìyàwó rẹ̀ gbọ̀n kádà kí ló tún kù ọlẹ́tàn fi sọ́ọ̀kì ẹ̀ òun náà wàá tó láwọn ọ̀daràn lọpọlọpọ ẹni tí ń gàn kadà àwọn ẹni rí o àmọ́ àwọn ọ̀daràn lọpọ jù ẹni tó tún máa lọ olùwọ̀n sàṣàkùsà nígbà tó ti gbóbìnrin olóbìnrin yóò kà tẹ bírèkì lójijì ni obìnrin ọ̀ wá dì bàbá o ẹnu ọkùnrin yẹn ló fún mi náà fún wèrè so nínú àìlówú ni kò fìyàwó rẹ lẹkọọ máa gbọn kádà nínú pò lówú ni tó bá tiẹ̀ jẹ́ pé ọ̀lọ́ ni maṣíìnì tó gbéyàwó rẹ kí ni tó burú ń bẹ kí ni tó burú ń bẹ àmọ́ ìyàwó rẹ wàá gùn ọ̀kadà ẹ̀yin náà mọ̀ pọ̀pọ̀lọpọ̀ lọ́kadà akramakumullah yàtọ̀ sí pé wọ́n máa máa máa fẹ́ hùwà abú omi tún ó nítorí pé sẹ́tò ń ṣe ọgbà káyọ̀ ọmọ gbóná ṣé gbóni ọ̀rọ̀ àdìkáyà rẹ̀ ó gbóná àbórí rẹ̀ ó dàrú omi ẹ̀rì pé láàárọ̀ láàárọ̀ yóò kọ́ lọ gbò gógóró ẹni tó bá níbẹ̀rù ọlọ́run tí máa ń wọ̀ kadà wọ́n níbo làwọn máa ṣe torí àwọn obìnrin máa dá àwọn dúró pọ̀ sẹ́yìn ń fẹ́rù rẹ̀ fún ìyàwó yín pé kí ìyàwó tiyín náà kó di ìtàn mọ́kùnrin ọlọ́kùnrin ń dì kọ́ máa fọmú sọ́ọ̀kẹ́ ẹ lẹ́sẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bó lẹ́sìn fẹ́fẹ́ fún fáwọn obìnrin olóbìnrin àwọn ọkùnrin kẹ́ máa ṣàgbé ẹ sebi ìgbà tí ẹ ń tẹ bá dọdọ mi ẹ ṣe sùúrù fi dọdọ ọkùnrin Ọlọ́run bá wá wá ga wàláhì tí ẹ bá fi nǹkan kan lẹ̀ ọ̀nà tọ́lọ́run fi di fún yín ẹ forí kalẹ̀ ni ẹ rí yẹn ẹ gbé títí títí títí so nítorí ìdí eléyìí ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ó ní owú wa gbogbo ẹni tí ọba ti lówó síyàwó rẹ̀ wọn ọ̀já mọ̀ kankan ọbẹ̀ nìkan lálejò so wọ́n ti sí ọ lálejò wọ́n fún ọ lóúnjẹ wọ́n fún ọ gbogbo ẹ̀ wọ́n tún fún ọ yín àrà tó sùnrù rẹ̀ rí alihamudulilayi ó ń dúpẹ́ fọlọ́ ah ọlọ́run bá túbọ̀ ṣe àlékún bíbọ̀ àṣírí fún bàbá yìí o gbogbo ibi tí ọ̀rọ̀ rẹ̀ ti ń da mọ́bàjẹ́ o ibi tó kú díẹ̀ káàtó ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ń bẹ̀ náà o ọwọ́ afẹ́ sùn lẹ́nìkan bá kan lẹ̀kùn lọ́ba dé lọ́ba dí ìyàwó bàbá ńlé wọ́n ní wọ́n á sùn tì yín ẹ́ pé kí Ah, wọ́n ní nítorí kọ́mọ́jà yìí nìkan lẹ́wà a'udhu billahi minash shaitani rajim sẹ́yìn máa pé tó ẹni tó ń ti ń pálẹ̀ òun ò ní mọ̀gbà tó lọ bá àsórí yín dàrú bàbà ẹ wá ní kí àwọn aráàlú tì mí gidi mo pè yín subhanallah wọ́n lẹ́ni tí ọba ti lówú lórí ìyàwó rẹ̀ fún ìjàmọ kankan láwùjọ mìíràn Ọlọ́run bá dákun ràn wá láti máa ṣe dáadáa lé wa jìnnà sí gbogbo àìdáa. ọlọ́run bá wa tún àwùjọ wa ṣe tún wa ṣe ràn wá lọ́wọ́ jẹ́ àsorí rẹ̀ jálẹ̀ kárántí pé nínú tọ́lọ́wọ́n bá máa fi sàánú èèyàn ó náà ní ká pọ̀ ní mímá sàṣàlátù fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tó ṣe kó náà lọ́lọ́run rán sí wa tá a fi láǹfààní àti mọ àwọn dáadáa dáadáa yìí báyìí ọlọ́wọ́n bá wa gan àti àwọn màláíkà rẹ̀ wọ́n ń sàṣàlátù fún ọ wá pa wa náà láṣẹ ká máa sàṣàlátù fún فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الامور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله